orúkọ mi ni ọmọbọ́lá sọ̀ndà ọmọ yorùbá ni mí mo wá láti ìlú ìbàdàn ní ọ̀yọ́ state wá láti tabalẹ̀ ọmọ tabalẹ̀ ni mí ehm, èmi ni ọmọ obìnrin nìkan láàrin àwọn ọkùnrin méjì mo ní ẹ̀gbọ́n ọkùnrin kan mo dẹ̀ lábúrò ọkùnrin kan èmi nìkan lóbìnrin ọmọ mẹ́ta ni àwọn òbí mi bí ehm, mo mo lọ léèwé primary school ní University of Lagos primary school ní Diaraba then mo ṣe secondary school mi ní St Anne's ní Mọ̀lété nìbàdàn mo ka ìwé eh, GS one 1 títí di JS3 ní St Anne's then GS three ss one títí di ss eh, three mo ṣe yẹn ní Christian College ní Ìdìmú ní ìlú Èkó mo dẹ̀ lọ sí Benson Idahosa University ní ìlú Ẹdó mo lọ ṣe diploma course níbẹ̀ then nígbà tí mo kúrò níbẹ̀ mo mo lọ University of Lagos mo lọ ka mass communication a gbé mi níyàwó sí ìdílé Sonda Sonda náà àti Ìbàdàn Ọ̀yọ́ náà làwọn náà ti wá mo dẹ̀ ti wà ń bẹ́ẹ̀ sìn fún bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run dẹ̀ ti fi ọmọ mẹ́ta àtàwa lọ́rẹ obìnrin mẹ́ta Damilare. Iṣẹ́ aṣọ òkè ni mo ń ṣe. Mo máa ń ta aṣọ òkè ni. Aṣọ òkè fún ìgbéyàwó, fún òkú ṣíṣe, kò sí patí patí tẹ bá fẹ́ lọ. Tọ́ ti ń lo aṣọ òkè. Iṣẹ́ tí mo ń ṣe nìyẹn, iṣẹ́ aṣọ òkè ni mo ń ṣe. Bí iṣẹ́ náà dẹ̀ ṣe bẹ̀rẹ̀, ọ̀dọ̀ màmá ọkọ mi ni mo ti rí aṣọ náà tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí ọjà yẹn mo nífẹ̀ẹ́ sí òwò yẹn so mo máa ń lọ sọ́dọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá jókòó tí wọ́n ní ṣọ́ọ̀bù àjọ tajà gbàtọ́ yá mo sọ fún wọn pé mo nífẹ̀ẹ́ sí òwò tí wọ́n ń ṣe yẹn wọ́n dẹ̀ ní tí bá ti ráyè pé kí n wá káwọn kọ́ mi ní àwọn nǹkan díẹ̀díẹ̀ nípa òwò yẹn kó tó di pé yàn lọ nípa ẹ̀ tó bọ́ ọmọdé ni wọ́n ń gbà yẹn mi ò fi gbogbo ara kọbi àmọ́ ńgbà tí ó wá di pé mo lóyún mo ti fẹ́ máa bímọ eh, and gbogbo gbà yẹn ara ò gba wàhálà sáré lọ sókè lọ sódò mọ́ mo fi ṣẹ́lẹ̀ mo wà ń lé ṣùgbọ́n tí mo wà ń lé yẹn mo fi wò pé tí má kàn fi jókòó tí mi ò ní ṣe nǹkan kan ẹ jẹ́ ń yọjú sọ́dọ̀ mọ́mì mo ṣe lọ sọ́dọ̀ mọ́mì nìyẹn pé mọ́mì ẹ jẹ́ kí n wá kọ́ iṣẹ́ yìí mo dẹ̀ wá ń bẹ̀ mọ́mì kọ́ mi ní gbogbo àwọn nǹkan tó yẹ kọ́ kọ́ mi wọ́n fi gbogbo àwọn nǹkan tó máa fi hàn mí wọ́n fi hàn mí bó ṣe ń ṣiṣẹ́ yẹn bá ṣe ń gbé jáde tàbá gbaṣẹ́ bá ṣe ń mú kọ́lọ̀ bá ṣe ń ṣe gbogbo nǹkan wọ́n fi gbogbo ẹ̀ hàn mí mo dẹ̀ wà lọ́dọ̀ wọn fúngbà díẹ̀ kó tó di pé wọ́n wá wò pé mo lè lọ dá dúró láti ṣe tèmi fúnra mi. ẹ ó ti fún mi ní iṣẹ́ àṣọkè ti fún mi ní ìlera ti tèmi ìlera lọ́nà pé èmi náà wo ara mi bí èèyàn tó lè fi ọwọ́ ẹ̀ tó lè fi ṣiṣẹ́ kò ṣe pé mò ń jókòó mò ń dúró pé kéèyàn kan fún mi lóúnjẹ kò dẹ́n ṣe pé mò ń dúró láti kọ application lọ sí báǹkì àbí láti lọ sí ibì kan láti wá nǹkan ṣe iṣẹ́ tí ó nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni tó dẹ̀ tún wá ń fún mi ní nǹkan tí mo lè jẹ so bíi pé èèyàn fi ọwọ́ èèyàn ó fi ṣiṣẹ́ ó fi ṣiṣẹ́ fúnra ẹ̀ láti ṣe so ó fún mi ní bíi confidence nínú ara mi wípé at least èmi náà lè fọwọ́ mi ṣe nǹkan fúnra mi so ó fún mi ní ìgboyà pé èmi náà lè fi ọwọ́ ara mi mo lè fi ṣe iṣẹ́ fúnra mi.